ìránṣẹ́ òjò ìránṣẹ́ òjò iṣẹ́ ọwọ́ rẹ. ẹ̀ló ẹ̀ló ẹ wò ó ṣẹlẹ̀. ìyá àdébọ̀lẹ̀ ló ti bí wait wait wait wait wait e be like say don't come out for this place o oh. ah! since past four days dem don't lock this gate. Ah!